o bá lè fẹ́ràn wọn, fẹ́ràn wọn. Bó o bá lè dáríjì wọ́n, dákun dáríjì wọ́n. kódà bó bá yọ kó o ṣe wọ́n láǹfààní kó o fẹ́ rere fún wọn dákun ṣe é. ṣùgbọ́n síbẹ̀ àní síbẹ̀ gbìyànjú láti tẹ̀síwájú láìsí wọn. eléyìí la fi ń kíra wa káàbọ̀ sí orí ètò tá a pè ní àkàgbádùn pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ọmọtọ́lá babárìndé àṣírò àkọlé ìwé tí a ó bẹ̀rẹ̀ sí ní kà lénìí òun ni a pè ní ìfà ìfọ́ owú dé ìfọ́ owú dé ẹgbàá lẹ́nu mi kẹ́ ẹ sọ́dọ̀rí alárinrin òǹkọ̀tàn ní ọmọ́tọ́lá babárìndé àyà ṣẹ̀gùn àṣírò ó yá ẹ jẹ́ kájọ lọ fetí gbéyàwó ọ̀rọ̀. ìlú ìmọ̀bì ni adéríbigbé àti aya rẹ̀ ìbírúnkẹ́ ń gbé tí wọ́n sì jí ọmọ bíbí ibẹ̀ pẹ̀lú iṣẹ́ gbẹ́nàgbẹ́nà ni ọkùnrin yìí láàyò tí ó sì ń tibẹ̀ rí ọwọ́ mú lọ sí ẹnu pẹ̀lú ìdílé rẹ̀. Iṣẹ́ onídìrí ni Ìbírónkẹ́ aya rẹ̀ ń ṣe tí kò sì sí ẹlẹ́gbẹ́ rẹ̀ kankan nínú ìlú Ìmọ̀bì. Kódà àwọn ènìyàn afẹ́rẹ̀ tẹ ọmọ adìyẹ pa sí ẹnu ọ̀nà ilé wọn nígbàkúùgbà tí Ìbírónkẹ́ bá lọ òde tí kò sì tètè dé. àfi bí ẹni pé òun nìkan ni onídìrí tí ń bẹ nínú ìlú Ìmọ̀bì Ìbírónkẹ́ a sì sọ àwọn akẹgbẹ́ rẹ̀ di aláìmọ̀ọ́ṣe nínú ìlú nítorí bí kò bá dé àwọn oníbàárà rẹ̀ kò ní yà ní ìsọ ẹlòmíràn láti ṣe irun wọn lọ́ṣọ̀ọ́ láì kámárì adíríbigbé pàápàá kò ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ nítorí tí ó bá ti ń ṣíwọ́ lẹ́nu iṣẹ́ gbẹ́nàgbẹ́nà rẹ̀ báyìí um jagunlabi tó ti gba ọkọ̀ ọdẹ lọ pẹ̀lú ìbọn ọdẹ lọ́wọ́ rẹ̀ ìbọn rẹ̀ á sì máa dán gbinrin ká má parọ́ atamátàsé gbáà ní adéríbigbé ẹranko kẹranko tí ó bá na ìbọn yìí sí dájúdájú ni kí ó jẹ́ ọkọ ìbíròǹkẹ́ níhò báyìí ni tọkọtaya wọ̀nyí ṣe ń lo ìgbé ayé wọn nínú ìlú ìmọ̀bì tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn déédéé láì ṣe ìmẹ́lẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà ni púpọ̀ nínú àwọn akẹgbẹ́ Bírónkẹ́ a máa dìde ogun tì í látàrí pé òun nìkan ni púpọ̀ nínú àwọn obìnrin ìlú máa ń yà lọ́dọ̀ rẹ̀ fún ṣíṣe irun lọ́ṣọ̀ọ́ ọ̀dọ̀ Bírónkẹ́ títa arúgbó Tóbidán ìlú Ìmọ̀bì yàn láàyò yìí kí ṣe ohun ìyàlẹ́nu nítorí pé tẹ̀rín tọ̀yàyà ni Bí-Ronke fi máa ń dá àwọn oníbàárà rẹ̀ lóhùn á sì máa fi orin ìdárayá lóríṣiríṣi dá wọn lárayá pẹ̀lú. títí Bí-Ronke yóò fi ṣe irun fún ogún ènìyàn kò sí ẹni tí yóò pé òun rebì kan orin ìdárayá kan kò ní jọ èkejì bẹ́ẹ̀ sì ni ìkejì kò ní jọ ìkẹta ṣókí báyìí òun lọ́bẹ̀ oge kì í dùn kó pọ̀ ẹjẹ́ aṣẹ́nu wá dédé síbí lónìí nígbà tí ìgbà tún dijọ́ mi ọjọ́ rẹ̀ tá máa tẹ̀síwájú lórí abala àkàgbádùn tí a pe àkọlé rẹ̀ ní ìfà òwú lẹ́ẹ̀kan sí orúkọ mi ni ọmọtọ́lá babárìndé àyàṣírò a máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ṣu gẹ́gẹ́ bí àṣà ọ̀gá wa àtẹ́lẹsẹ̀ abẹnàwò ẹni bá ní a má pọ̀ òun là ní débánlé ó dàbọ̀.